káàbọ̀ sí orí ètò wa èrò ọkàn àwọn òṣèré mi ò tí ì yí orúkọ mi padà ọ̀nà pẹ̀mí pọ̀ ọmọ báńgbọ́pà náà ni ọdọọdún ni àwọn rí àwọn eré amóhùnmáwòrán tí ó ń jáde tí ò lóǹkà ṣùgbọ́n díẹ̀ nínú àwọn eré yìí ni à ń rí àwọn ọmọdé níbẹ̀ ìyẹn àwọn ọmọdé tó ń ṣe iṣẹ́ tíátà ó jẹ́ nǹkan ìyàlẹ́nu nítorí pé a rò pé bí a ṣe ń rí àwọn àgbàlagbà náà ni ó ká máa rí àwọn ọmọdé ẹ jẹ́ kí n bi yín àǹtí Yínká nítorí pé mo mọ̀ pé ẹ̀yin náà àti kékeré lẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣe eré tíátà ṣé àwọn òbí wa ṣé wọ́n máa ń nífẹ̀ẹ́ sí kí àwọn ọmọ wọn máa ṣe eré láti kékeré. ẹ ṣe púpọ̀ nínú àwọn òbí ọ̀hún kì í nífẹ̀ẹ́ sí hmm. ìdí àti ìtumọ̀ dẹ̀ ni wípé gbogbo àwọn ọ̀rọ̀ tó ti gbọ́ hmm. nípa àwọn onítíátà. Hmm ṣó ti yé yín tí èèyàn kan bá máa sán sìn á ní àwọn ọmọ hmm, iṣẹ́ tí tẹ̀lé fẹ́ kọ́ ọmọ yín máa ṣe iṣẹ́ tí ò láǹfààní iṣẹ́ tí ò wúlò iṣẹ́ tó pé iṣẹ́ aṣẹ́wó ni iṣẹ́ tó pé kinní kan pàápàá jù lọ ọmọbìnrin àwọn òbí ò tiẹ̀ kì í nífẹ̀ẹ́ sí rárá torí ọmọ alérò pé tó bá ti fi lè wọ inú indọ́sítírì fíìmù báyìí ó ti dìdàkudà ò ní gbọ́ràn mọ́ wàá fẹ́ máa wọ̀wọ̀ kú wọ̀ àti gbogbo ẹ̀ so púpọ̀ nínú àwọn òbí wa. Mm wọn kì í fẹ́ kí ọmọ wọn ó ṣe pàápàá jùlọ ọmọbìnrin. àwọn tẹ́ pé wọ́n ti ṣeré tíátà láti kékeré ṣùgbọ́n wọ́n wá padà dàgbà wọn wá di ọ̀jọ̀gbọ́n sínú ẹ̀ ṣé àwọn èèyàn ò jẹ́rìí pé ah bá ṣe dàgbà yẹn bá ṣe ń ṣe ń kékeré yẹn wọ́n sì lè ṣe lágbà ni àbí kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ti kúrò nídìí iṣẹ́ tíátà yìí tó dẹ̀ jẹ́ pé àti kékeré ló ti bẹ̀rẹ̀. Hmm. Ah, lákọ̀ọ́kọ́ náà mo máa ń sọ fáwọn èèyàn nígbà tí mo kọ́kọ́ parí ní ilé ẹ̀kọ́ tí mo fẹ́ padà sí ìdíṣẹ́ tíátà pátápátá ah, mo máa ń sọ fún wọn máa ń sọ fún mi pé ah, kò yẹ kó le fún ẹ máa ń sọ fún wọn pé kò sí automatic shirt for anybody hmm. ìdí lélẹ̀ nígbà tó o ti lọ yẹn àwọn kan wà tán ti ń ṣe àwọn iṣẹ́ tó o mọ̀ ọ́ ṣe yẹn hmm. èyí tó o fẹ́ padà wá ṣe àwọn kan ló ń ṣe lọ́wọ́lọ́wọ́ hmm. fún ìdí èyí ó máa ṣòro láti kọ̀ wọlé láti gbá wọn sẹ́yìn pé ah, èmi náà fẹ́ máa bá wọn figagbága a dẹ̀ rí wípé Nigeria film industry inú Nigeria náà ló wà hmm. nínú Nigeria ìkẹrẹ ìṣòro tá à ń sọ yìí ó wà ní gbogbo ibikíbi hmm. tó o bá fẹ́ wọ ìdí iṣẹ́ kan báyìí wàá pàdé àwọn èèyàn tá à ń sọ fún ẹ pé ẹ̀hẹ́n ìgbà tí ìgbà yẹn wá ń kọ́ o mọ̀ ọ́n ṣe so àwa náà ti wà ń bì fún ìdí èyí ó máa ń jẹ́ kó ṣòro fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kékeré láti padà wá. àwọn tí wọ́n ń ṣeré tíátà ní òkè òkun wọ́n ní àwọn ọmọ kékeré tó máa ń lò tó pọ̀ rẹpẹtẹ tó dẹ̀ jẹ́ pé àwọn ọmọ yàtọ̀ sí pé wọ́n ń ṣe àyẹ́sí wọn nípa ti pé kó máa gbé wọn síta kó máa fún wọn lówó àwọn gan tún wá ní ọpọlọ ṣé ní ọ̀dọ̀ wa ń bí ṣé a ní àwọn ọmọ kékeré tó ń ṣeré tíátà tí wọ́n ní irú ọpọlọ bẹ́ẹ̀ àbí tó ju tiwọn lọ ń bẹ̀. Ehm, ká má tanra wa àwọn ọmọ tó ní ọpọlọ wọn pọ̀ dáadáa psychologically kò sí ọmọ kékeré tó gbọ́n tán hmm. kò sí kò sí. àgbàlagbà gan gbọ́n tán. ọmọ kékeré tẹ bá rí tó bá jáfáfá bíi capital fún business ni business yẹn gọ̀gọ̀ kọ́ ló ń ṣe yẹn ṣe rí ń tẹ́ ẹ bá kọ̀ ló máa wá ló máa gbé ohun tó ní gangan jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa a máa ń fi wọ́n lẹ̀ kọ́kọ́ máa lo raw talent hmm. a kì í kọ́ ọmọdé ṣàṣà ni ọmọdé tí ẹ máa rí pé àwọn wọ́n mú ọmọ yìí wọ́n kọ́ dáadáa so oríṣiríṣi ọmọ ló wà tí a mọ̀ wípé wọ́n jáfáfá àmọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ tó ń kọ́ ọ̀yàn ní skul téèyàn ń gba first ó yàtọ̀ sí ẹ̀kọ́ eré tíátà eré tíátà ibẹ̀ yẹn ló yẹ ká mójútó dáadáa hmm. bí a ṣe ń kọ́ ọmọ tó jáfáfá ní ọ̀nà tó máa jẹ́ kó tayọ nídìí iṣẹ́ tíátà. Hmm. sísá mi <laughs> kò tí ì sí rẹ́ni ní yorùbá mi ò mọ ti english industry o àwọn ní yorùbá industry tá a ṣe wà yìí mm. kò tí ì sí kò tí ì sí irú ẹ̀ mm. tó dẹ̀ jẹ́ kó wà mm. ó jẹ́ kó wà so nǹkan tẹ́mi máa ní sọ ni kò tí ì sí irú ẹ̀. ṣáárí àwọn ọmọ yìí àwọn ọ̀rọ̀ káwọ́ pé òkè wọ́n lọ́pọlọ ṣùgbọ́n ọpọlọ tí wọ́n ní yìí a máa rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn eré tí wọ́n ń ṣe yìí àwọn olùdarí àtàwọn olùkọ́ tán bí abọ́ ṣe ń kọ́ ni àbáwọn olùdarí yẹn ló ń edit àwọn script ẹni o ọ̀rọ̀ tí àwọn ọmọdé yìí máa ń sọ kò kí ń pọ̀ ṣé wọ́n rò pé ọpọlọ wọn ò lè gbé ni àbí torí pé àṣà wọn ò fẹ́ káwọn ọmọ yẹn lọ sọ àsọ jù. ẹ jọ ṣe rí lákòókò náà ká má tiẹ̀ ti bí wọ́n ṣe kọ́ ká má kọ́kọ́ ti bẹ̀ yẹn wò torí ńgbà míì máa wà tó jẹ́ pé wọn ò ti kọ láìsí gbọ̀rọ̀gbọ̀rọ̀ fọmọdé lọ wọn ò bá débẹ̀ yóò di gbàùn kí sì lóde tọmọdé bẹ̀ tún di gbàùn ńgbà tẹ ẹ bá fẹ́ ṣe iṣẹ́ tẹ ẹ dẹ̀ mọ̀ pé ọmọdé ẹ má bínú pé mo fẹ́ sọ̀rọ̀ yìí o bí ìgbà téèyàn bá ń lo pet ni ọmọdé ṣe rí wọn wà very unpredictable ẹ lè sọ pé báyìí lọmọdé á ṣe ṣe ọmọdé tó yẹ pé ó jáfáfá gan ó ṣeré pákàkiri tẹ bá gbọ́ ẹ ó yá wá wo kámẹ́rà tẹ́ ẹ ti tanná gbangban orí fò lọ ní ò bá di wẹ́lu junior sọ̀rọ̀. ìbí gan lè bù sẹ́kù. yóò wà lókun pé ẹ mọ́ mi. ẹ dákun o ẹ̀bẹ̀ làá bẹ̀ yín o ṣe ẹ bá wa máa wo èrò ọkàn àwọn òṣèré o. <laughs> a dúpẹ́ lọ́wọ́ yín wípé tí ò bá sí yín ètò yìí bí ìgbà bá kàn ṣe é dà afẹ́fẹ́ lásán ni àmọ́ nítorí pé wò la ṣe lè máa tún padà wá ẹ dákun ẹ túbọ̀ máa wo ètò wa ètò yín ètò èrò ọkàn àwọn òṣèré ẹ mọ̀ pé àwa náà là ń dá yín nínú dùn hmm. bẹ́yìn náà bá wá ń dá wa nínú dùn nípa gbígbọ́ tó wà lọ́kọ̀ wọn gangan ẹ rí i pé gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ hmm. oní bára tó lọ pàdé abíára ní ìbára ẹ pé gẹ́gẹ́ ti ṣe gẹ́gẹ́ báwọn ẹ gan ni ojú tẹ fi ń wò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ aláwòrán mi a ó máa wà bí ó ṣe yẹ ká wà lágbára Ọlọ́run àmì báyìí ni a parí ètò wa lénìí ó ti di ọ̀sẹ̀ tó ń bọ̀ ó di ọjọ́ mi ọjọ́ rí ire o ire kàbìtì.